ẹ̀ńtọ́ wá dákúrú ní jẹ́nàbàlá ó sùn ọ̀lá ni o ó sún mẹ́lẹ̀ rẹ̀ ni o ẹlẹ́ àná ni òmíràn ni o wọ́n tẹ̀bí máa lé ni o tẹ́jú òbí ètí ìdà tó sàlàyé yìí sọ́ọ̀kà ọdún bìlẹ̀ ní ṣẹ̀dọ́n lọ́jọ́ Naam. kọ̀kan nítorí kìsìlò bí ọ̀rẹ́ jẹ́ àfi súnani indali imaami at-Tirmidhi rahimahullahu ta'ala. Tánibí sallallahu alaihi wa sallam sọ wípé لا تقرأ الحائض ولا الجنوب شيئا من القرآن hadith yẹn ló kún pọ̀ láti náwó sábì. ẹ ń bá ní jẹ́nàbàlà tàbí ẹni tí kò nírun àwọn obìnrin kọ̀ọ̀kọ̀rọ̀ máa ka alukur'an àwọn sọ nísìnyí wípé bisimilayi àyà kan nù kur'an ọ̀nà ìgbé tá a bá tún mẹ́lẹ̀ àwa tá a bá tí ìwẹ̀ tá a bá fẹ́ mú nǹkan àkọ́rọ̀ sọ fún sínú àbúrò rafin yìí tá a fẹ́ sọ ibi àìsí ìdájọ́ o akílù mẹ́tàlá ni wípé ṣé bisimilayi kọ́ ibù ń bẹ́nu rẹ̀ fún wa. a ti mọ̀ pé ayé náà alukur'an anabi sallallahu alaihi wa sallam kiri nǹkan kéé hàn rẹ̀ kọ́ mọ́kà alukur'an àti kọ́ bá jẹ́ ní jẹ́ náà bala. àwọn masalai ó ní ìdí àlàyé o wọ́n ní kíláyè tó ní ìdí. man kana junuban man ajnab aw almar'a alha'ir aw alnuqasa tóbìnrin ọ̀bà nínú pàkúrò ọ̀sẹ̀ bímọ tẹ́jú òbí èsì ìdá tóbìnrin bá ti bímọ lé kọ́dà kẹ́jú ọ̀dánjọ́ kejì ó ti di àlálẹ̀ gbogbo ẹ̀ tí nǹkan mi ọ̀bà tí ìjẹ́kẹ́yìn ò lè súnmọ́ gbàgbọ́ bóyá àrètí padà sáàyè nǹkan ìdájọ́ ọ̀tọ̀ lélẹ́yìn nítorí bá tọ́ kejì yọ máa kírun lọ àjọ kejì yọ máa gbà wẹ̀ lọ ajẹ́pẹ́ ńlọ́wọ́ yẹn mú máa kírun máa gbà wẹ̀ lọ kí wọ́n kọ́ lòpin lè súnmọ́ nǹkan míì láàrin ìwà àti ẹ̀lẹ́lẹ́yìn tàbí bára ti rí wọ́n ní ìjọba kókó jí ọjọ́ nígbà tó ń bọ̀ ìdájọ́ lẹ́nu náà nítorí pé iye ọmọ máa ń sílẹ̀ báyìí sàárì obìnrin náà wà sílẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ lóṣù wa máa fọmọ lébọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n bá panu dé nǹkan hàn wọ́n pa kò lè kú mọ́ àwọn obìnrin náà. àwọn obìnrin ṣetán sí òfin amúsíláńtì àwọn afá àwọn adé wa wípé bísmìláì áyàtún min áyì qur'an áyà kan nu áyà qur'an téèyàn bá tiẹ̀ ní jẹ́nàbàlá tóbìnrin ọ̀bà nírun àbí kò nírun lọ́nà méjì ní sẹ́jì òbí lọ ní o àti kí tún ní ṣe o láàyè júùzù lè áhàdì mìíràwùlá kìrọ àti bí kọ́sì annaha ayatun min ayi dikil akim illa annaha lè dikir waqta idin àníyàn ni wọ́n àti gbé ìfó lè mú ẹni tó ní jẹ́nàbà la pẹ̀lú sí lára fún rahim tàbí ẹni tọ́jọ́ wípé kò tí ì lè kírun fún pé bọ́yá ìṣe oṣù ni tàbí ọ́ ẹ̀sẹ̀ bí máa lé tí wọn yìí ọba máa sọ bisimilayi rahman rahim wọ́n máa sọ wípé àwọn ń ń ṣe adkar kìí ṣe níyà pé áyà ni má nínú alukur'an ní táìmù lọ́dọ̀ wọn hmm? kílẹ̀ rí wa ń rẹ̀ rí ni nítorí pé ti ń bẹ̀lẹ́ ní àwọn àyè mi ìsìn wípé ìwọ tó o ti lọ́ọ́ máa kọ̀wé ẹ̀sìn tẹ̀rí wọn ó sì gbọ́ta rẹ̀ a ní sẹ́yìn ṣe ara kí lè yí ọba máa bá tàmá àtàmà. wọ́n lọ alẹ́ àtúkùkù mi lànà kọ́lá wọlé ìmáàmù ta'ala ìmáàmù àwùzáyé ni wípé alẹ́ kabil asar sọ̀rọ̀ gbogbo tó bá mọ̀ kọ́ fẹ́ èèyàn mẹ́ta mẹ́rin márùn lọ́dún kóra wọn jọ wọn kí nàìjíríà náà àwọn ń ṣe ẹgbẹ́ ọmọnìgbẹ̀yìn kò dàrú tọ̀ka ń wọn lówó wọn lówó ìlú wọn náà gbọ́. ẹ̀wọ́n ẹ̀yin tó ń sẹ́wọ̀n òkun kí ní àdá wọn lágbà ni. tí wọ́n dára àwọn wọn jọ kí wọ́n ní ẹgbẹ́ kìnnìkan ní kan alimusulimon bí wọ́n ṣe dápẹ́ tààwùlù mùsùlùmí tààwùlù mùsùlùmí kìnnìkan eléyìí ká kí lè rí lórí rẹ̀ ọ̀rọ̀ islam ọ̀rọ̀ ẹ̀rí ni àlẹ́yìn kabil asar gbogbo tó bá fẹ́ tó bá ti dọ́ mẹ́sì yá máa wá ọlọ́run bí alẹ́ báyìí mọ̀gájú ọlọ́run ọba lẹ́nu àwọn sàfẹ́ràn lórí rẹ̀ wà ń rọ̀ fádọ́kà náà kọ́dà kan wá sọ káwọn ẹ̀sọ́ fáwọn òní tí ẹ gbọ́ ọmọ kó kú oríire wà ìyáàkà wà àrọ́ àrìjáì sọ́ra rẹ̀ ń bi orí àwọn èèyàn o wà ń zákọ̀ kú lákàbí ọ̀l kọ́dà kí wọ́n máa pọn fún ọ. ẹ̀jẹ̀ káyé náà ẹ̀jẹ̀ àwọn òsì báyìí ti ń pè ẹ̀ ẹ̀ lè rọ́nà lọ́ba ẹ̀ ẹ̀jẹ̀ sọ́ra ń bẹ́ o torí pé fa innal amra sayangeli àdéhùn ọlọ́ọ̀ni kó wọ́n máa bá kí òdodo òní pẹ́tà kiri ètò ọ wà ní kí mẹ́rin ọ̀dọ́ bojú jọ́nà wà á ń tà àlàtọ̀rí kí mustaqim ó sì mà kọ́ lójú ọ̀nà dáadáa. òní tí mẹ́rin ọ̀rọ̀ rẹ̀ ọ̀lọ́ báyìí yóò tó padà kájọ pé mùsùlùmí ojú ní ní kéékèèké ni èlòdì kí wàá lẹ́yìn. جاء من حديث الذي أخرجه مسلم وتلقي من حديث أم المؤمنين عائشة رضي عنها قال كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في أحيانه النبي صلى الله عليه وسلم gbogbo bani máa ń tọrọ ọba gbogbo ti yà kó tọkọ yìí o ti kó bàtò ti gbólóyìn ìgbà tí wọn gbà bóyá ń lẹ́tọ̀ àti káyà kan àjẹ́ wípé gbólóyìn bísí rárá bọ́lá rahim pẹ́ńbà ní jẹ́nàbàlà yóò máa wí láníyàn pé díkìrù kílẹ̀ rí wa àdúgbò kan kó dábàá fẹ́ wọ tẹ́lẹ̀ sí ká máa wí bísímìlá allahumma inna a'udhu bika min al-khubuthi wal khaba'ith ó sì ìrìn jẹ́nàbàlà yóò sì wọ tẹ́lẹ̀ sí ẹ̀rù tó ń bà kárí jẹ̀nu wọn dodo ẹ̀sìn ọmọ bísí rárá rahim tó نعم كوكيان اللهم صل على سيدنا لا اله الا الله اللهم اخلص اعمالنا اللهم اخلص اعمالنا وتزهر قلوبنا ايه ايه ايه اليوم بقى àwa ni bísímìlá. Ìntí wọ́n ní ká fi bísímìlá yìí nínú Kùrán àárí níbẹ̀rẹ̀. bísímìlá yìí kékeré lóòkọ̀ ọlọ́run fún kékeré. Ìntà afẹ́ sọ yẹn kọ́ parẹ́ síbẹ̀ pẹ̀lú pé wọ́n ṣàfihàn kó lè máa bá gbogbo nǹkan kọ̀ọ̀kan mọ́ àwọn àtàlẹ́yìn lọ́tọ̀ ṣùgbọ́n ismu taari lóòkọ ọlọ́run ìbéèrè ọwọ́ àjẹjẹ́ rí pé sọ́lọ̀ ń lóòkọ ni àwọn ọlọ́run lóòkọ o bóòlù àti àmà mú òkú ẹ̀ wọ́n lè kẹ́kẹ́ ẹ̀tún sọ pé àwòrán náà ń kà lóòkọ ọlọ́run àkọ́kọ́ àkọ́kọ́ kí ni ń pè ní nákìlù tí n bá mú kínní láti bí tí mo bá fi bí mọ́nà kọ́lá rẹ̀ mọ́ lélẹ̀ dáadáa wa nàkọ́lá àjàwálá mí màtáàní ìlà mẹ́tàmínà àkàrọ̀ àti ìbá nákìlù ni láti bí síbí. wọ́n wá sí òbá bọ̀ bí kíkẹ́ gbọ́dọ̀ pẹ̀náńkàlì ìntí a máa ń gbà káàkiri wa pé tuntun ti ìrógùn kan ní ìṣe wọn ló gbélé nígbà à eléyìí ó ti ẹ̀ tọ́jú bá wọ́n máa fi hànjì oyún ni ìdílé ah, fèmí náà inú ọ̀bà nípa wọ́n lè kọ́lẹ̀ láti èkó lè torí àwọn àbádàn lónú ọ̀bà wa gbà ntọ́ wa gbàdúrà eléyìí ọ̀nà kọ́lá rẹ̀ ni eléyìí náà tó sọ pé à ọmọ kí omi o ẹ̀kí ó tán ìkan ń pe kírókọ rẹ̀ fún àwọn akéwò rẹ̀ lọ́dún kan lẹ́kọ̀ọ́ wọ́n máa ń pè ní sẹ́wùsàkà mẹ́ríkà tó ti parí ni wọ́n ń ṣe wàlímà fáwọn ló sàkà ní ẹ̀yin òbí àmọ́ ẹ kú oríire o lọ́rọ̀ àmọ́ ẹ ti jù yín lọ lónìí ti kakura ní ìwọ̀n karú ẹ̀ parí bẹ́ẹ̀ ti ti wá ń wò wọ́n wọ́n ti dàbà ṣùgbọ́n èmi ọ̀kọ́ ní nǹkan tí nǹkan ogun òṣìṣẹ́ tọ́ ìsìnkú ní nǹkan tí gbogbo nǹkan dáadáa mọ̀ pọ́n àyàfi bí yàn ṣe pààyàn. ẹni tá a jọ pa náà a jọ pa náà ni n tá a ti pa náà mọ fún ọmọ yìí náà ẹni tó kẹ́yìn náà sì ni ọmọ yìí náà ni lọ́wọ́ mà lójú àwọn òbí tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ wá bí. ilé ọlọ́mọ wa yìí orí mi ń bá ibi tí ó sàkà ló ti ara mú. àlẹ́ bá lọ. níta ń fún eré o lórí mímbà ìjọba tó fẹ́ pa mímọ́ bí ọba kọ̀ tó lọ́wọ́ mọ́sálásí eléyìí mọ́ àbá ọba fún ní ọ̀rọ̀ tó lónìí nílò ó ti rẹ ẹnu. ibi tá a wà nàbí wípé nǹkan yẹn náà náà láti dìtàn náà kínú nìyẹn náà ń kàdé nù. àwọn kan ní náà ń ṣé bẹ́ẹ̀ wá ni àbí bẹ́ẹ̀ kọ́ láàlì asókùnkùnmílàmà àkọjàmọ bukhari mutara sọyìn hadithi àbí rẹrọta rọbì alọtàn àrùbọ hadithi kíkà àbí àbúrò tàbí bàbá rúwì àníwà máa lò bisifat tamrid an abi barri wa alam abbas wa an ali ṣùgbọ́n kò rí wáyà mi tí ń rọ kíríkà kìíní lẹ́yìn tí àbúrò rẹ̀ rọ̀ kò fẹsẹ̀ múlẹ̀ láti àkàrà tó dọ̀ àbúrò rẹ̀ rọ̀ yìí pé kí ni ọ̀sán pàṣẹ sọ mo ní àṣà wa pẹ̀lú àwọn ọjọ́ kan àbí wa ni inna lillahi tis'atan wa tis'ina isman mi'atan illa wahida nínú ìwáyà mi mi'atan illa wahidatan nínú ìwáyà mi mi'atan ghayra wahidin. la yahfazuha ahadun nínú wáyà mi man àfihàn nínú wáyà mi man àsọ̀ọ̀hà dákọ̀lá ìjánà iná lọ́ àwítùrùn nínú wáyà mi fa iná wítùrùn yóò ṣe gbòlè wítùrọ̀. wọ́n sàkọ́ yìí pé ọlọ́run ní iná líláì títàn wà títì ìnà isman ọlọ́run ní ó 99. ọlọ́run ní ó mélòó ó 99. ẹjẹ ń kúba yín fún wílé ojú mi kí tóbi ọlọ́run bala àdúgbò sàlám àbí tí wọ́n á ní ní àtà àbí ká ti àgbà pé ọgọ́rùn-ún ló kọ̀ ilà wá àṣìdá àyàfi ká mẹ́yọ̀ kú kí ó tún padà sí. mọ́nì kàfíìmọ̀ ha ẹni ọba ha ó kọ yìí nínú wáyà mi mọ́n àsọ́ha ẹni ọ̀rọ̀ ọkọ̀ ìbáyé tí ìbò tẹ̀dọ̀ à ń bọ̀ bí ìtumọ̀ yẹn sọ dàkọ́lá lìjánná ẹ̀sọ́ gbé wá lìjánná àbí wàá lọ sí ìlú mọ́ bí dàkọ́lá lìjánná ó ti dọ́ máa lìjánná ẹ̀sìn máa wo iná lọ́ àwítìrọ́n ọlọ́run bá wáyé ọba àsọ ni yòóṣe bulè wítìrọ̀ a máa nífẹ̀ẹ́ àsọ gbogbo títú ọba fún láti fún yàn ní nǹkan mẹ́ta lọ́dọ̀ Yorùbá. wọ́n bá ń bẹ ọkàn ń bẹ ọkàn tí nígbà tí èdè إن الله وتر يحب الوتر àwọn aláwọ̀ ló kọ́ ní kílé bóò láti wá dáa akuta afa ni ukọ ni nkinai a kọrọ mama wani bulawa wani ẹja lọnu sọni mọ mùsùlùmí bi wọn gba ukọ ìwá níbẹ̀ baba bọnu sọni mọ mùsùlùmí bi awulawubọ abasi bi nkan nípa wàlúwàlú lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wàlúwàlú kọ́ yín mọ̀ àtàrí ibú kọ́ ẹ̀wájú àwo àwọn èèyàn tí ń bẹ́ ń bi ọ̀rọ̀ ikú tó kàn ànábì bàbá rí wípé àdéhìí ọ̀fẹ̀sẹ̀ múlẹ̀ àwọn kan wá dìde nínú àwọn mímọ̀ wọ́n lọ fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n làn lẹ́rìí wọ́n ní sẹ́wọ̀n ti gbà kọ́ fẹsẹ̀ múlẹ̀ ní wípé ànábì ò ló kọ́ ní ìkíní ìwà ẹ̀ ń bá pọ̀ yọ wà lìjẹ̀ náà wọ́n tàbí barakallahu fikum ọ̀rọ̀ yìí ó ní bá ṣe pẹ̀lú wọ́n jẹ̀ náà tó jẹ́ kó náà lè rọ́ yà wa ìntà lé náà kí náà là lé àdàbí wàá lọ́rọ̀ ló kọ nàìjíríà náà ẹ̀ ń bá ti mọ̀ nàìjíríà náà lọ́wọ́ jẹ̀ náà wọn tàbí àdá ilé rẹ̀ ìwòrán ìbéèrè. àrí ìdìde dárí yìí gbọ́dọ̀ ń pé àti ẹ̀jẹ̀ láti ìdè lẹ́yìn o ti dáàmà kọ́ fẹsẹ̀ mọ́lẹ̀. àbúkò kílẹ̀ náà fa kò kílẹ̀ ẹ̀jẹ̀ ń tọ́ sọ.

káàbọ̀ wá arábìnrin i mí ìtòkójọ tó délé yìí náà àyìnbá lè dá alẹ́ àti lórí dáadáa láì mọ iye nǹkan mi táwọn ọ̀dọ̀ sọ́kẹ́ òtún ó já ọ̀rọ̀ ẹ̀sìn o gba sùúrù o táwọn àti àwọn àfa àwọn ni ní àwọn àwọn ni ẹni tó lọ ń wàlọ́hì. ẹlòmíì bọ́rọ̀ débi wípé ọmọ pé tó ń ti ta inú rẹ̀ ọmọ wa dùn ní kọ̀rọ̀ àwọn èèyàn kan bọ́rọ̀ èèyàn míì débi pé tí wọ́n bá ti pọ̀ sí nǹkan kọ́ra wọn lọ bí wọn ní bẹ́rẹ̀ bẹ́rẹ̀ yà ṣé o sọ wọn lè ṣe gẹ́lá ìlẹ́rìí. hadith yìí ọ̀fẹ́ sì múlẹ̀.

àìsàn wá rí inú àwọn sanadu rẹ̀ náà tọ́jú wípé àlìgbòrò látọ̀dọ̀ wọn hádàbí jambin. inna lillahi tis'atan wa tis'ina isman ọlọ́run ló kọ́ ninety nine. kátó kó bẹ́ẹ̀ ninety nine sọ̀tàlà jẹ́ ń tà fún sọ́dà kí n mara náà. ọ̀rọ̀ ọmọ là ń sọ ní ìsìn náà ọ̀dà. jama ọlọ́ọ̀bá ń lékún dáadáa yín. ọlọ́run ní sí aláti wì kò ní sí àwọn náà láti gbọ̀ alámẹ̀bí lọ fún wa tàbí kí n sọ̀rọ̀ ìfún wa kò sì sí ẹ̀rí fámẹ́bí da akọ nàìjíríà ìfún wa ẹnìkan wá dé láyé kì í dáwà wá níta yìí ó ní ìwé tí mò ń ta yìí o nàìjíríà ní sọ̀fà ní bẹ́nu ẹ̀ ẹ̀ máa wà á rà o sáà máa rà ayi kúrò ní ìdókòlá gánà o dókítà tẹ nígbà tó ń sọ fún àtàbí kọ̀dá akọ nàìjíríà àgbẹ̀rẹ̀ ìtọ́fẹ̀tẹ̀ mọ́lẹ̀ kò kọ̀kọ́ àbọ̀ òfin mo lè jírí ìwà wà ń bàdàn aláàbí ọ̀dà akọ ẹ̀tẹ̀ pé ẹ̀rí rẹ̀ òun bá nàbí dàgbà kò sí ọwọ́ ẹ máa kàwọ́ ẹ lọ kọ́lẹ̀ o ẹ sọ́wọ́ máa nǹkan kọ ẹ máa kọ́lẹ̀ o ẹ máa o ẹ máa o ẹ máa o bá ni ẹ máa kọ́lẹ̀ àwọn sàhábà subhanallah wọ́n máa ń kọ́ ànàbí tọwọ́ tẹ̀tẹ̀ kódà ìṣesí wọn sànàbí jẹ́ àmọ̀ yìí pé bí èèyàn pẹ̀rẹ̀ lánàbí láàárọ̀ àti rí ó tù kílò tó máa àbí wa ni ìnàlélàyé títà wọn ti fi nàìjíríà ní ọlọ́run ló kọ ninety nine ní àtàn àbíkàtì ẹ̀pẹ́ lọ́gọ́rùn ìlà wa ìlà káyọ̀ ẹ̀kọ́ kúrò. àkọ́kọ́ náà ṣé gbogbo ọkọ̀ ọlọ́run kò ju ninety nine lọ ìbéèrè gbogbo ń tà fẹ́ màtàrí ní ìsinmi o. àbí ọlọ́run ló kọ nàìjíríà yìí ṣé gbogbo kọ lòdù nàìjíríà yìí náà lọ. ó kọ́ sàkàlà ó ju nàìjíríà yìí lọ. mélòó wá ni apá kan náà one thousand ló kọ ọlọ́run. apá kan yàwọn nílà arúgbàtò àlàáfù four thousand ni bóun ni wọn ti wá pín in atọ̀pẹ̀nà àbọ̀mùbí kílò kọ rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí wo láti mọ̀ kókó ọlọ́run ọba ti mú ninety nine lọ láàlè àti òkùnkùn mi lànà àkọjá imam ahmed bin muslim torí pé ìwáyà muhammadu lọ fẹsẹ̀ múlẹ̀ àkọjá imam tabarani hadal hadith al-imam abu abdallah bin mustadrak abu hakim كذلك أخرج الإمام الهيثمي حين جلوا رواية الإمام أحمد وهذا الحديث من حديث أبلا بن مسعود رضي الله تعالى عنه وسأل كل الصحابة جفن أبي واسفا ويقول ما أصاب عبدا قط هم ولا حزن ẹrú kan ò tí ì sí irú ẹrú ọlọ́run ọba láyé tádéwò kan wá dé bá tí wọ́n ń bànújẹ́ tí wọ́n ń ronú tí ń sunkún kọ̀rọ̀ tí tó gbangba wọ́n wá kékeré àkọlà yìí owó ti wá rí báyìí bóòlù ó ti lọ báyìí

wà lé àdéhùn wà máa báyìí ní ilé ayé yìí tí yóò sì máa wà ní ilé ayé mi. wàláhì tí ó dàbí ẹni pé ayé mi lò lọ́dọ̀ tiẹ̀ ayé mi lò fún wa yóò sì máa wà ní ìdìbò báyìí bí ẹ̀ ń báyé mi nìyà wa jẹ́ jẹ́ pé jẹ́lẹ̀ tí sí wèrè nu wèrè gbà bá wa ń wèrè. òtún ti lọ bí ogún ọdún tí wọ́n wá ṣe rúkìá mọ̀tá rẹ̀ tí wọ́n ń wá káfí sẹ́yìn àti èsì òru. ẹyẹ ogún ọdún. nà ń ṣe wòye róun. sẹ́gbẹ́ wọn náà máa ó sì lọ sùn láìka ló ń náà. báyìí ásà wa ní gbólóhùn wo ni fàkọ́ọ̀lì ni máa sọ pé ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم لك سميت به نفسك أو علمته رواية من أحد من خلقك أو أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إلا أذهب الله همه وحزنه فأبدل مكانه فرحا قالوا يا رسول الله أفلا نتعلمها فقال رسول الله صلى الله عليه وسلم ينبغي لكل من سمعها أن يتعلمها asa sọ̀tọ̀ yìí pé ìpalí keke ìrònú kan kí wọ́n kà sọ̀rọ̀ sí ìrò pẹ̀lú rẹ̀ yìí ọlọ́ndọ̀ ọ̀fọ́ pé ọlá ẹni tí wọ́n máa fún ni ọ torí rẹ̀ kúrò màjé ọwọ́ adìẹ rà ìròrí ní tí a ń tí ìdí ọkọlẹ̀ ló bá sì mọ̀wọ́ ní bá fi ń kẹnu pé kòkòrò ewúro ń bẹ. ìṣọ́lá ní pé kòkòrò. yóò dùn débẹ̀ náà ni o. àdébí ní ìbànújẹ́ ò tí ì mú yẹn dé báyìí. tàbí kí àwọn èèyàn owó tuntun wọ́n wo tó lè gbòòyàn jù nínú ntọ́lọ̀ òfin yàn téèyàn fẹ́ nù gbèsè ayé wọ́n wá fi sọ̀rọ̀ sí. ọlọ́rí odua dàbó òtìdá baálé àtìró tó gbogbo bá ti tẹ̀lé àbá wọ́n máa dé lẹ́gẹ̀ẹ́ bàbá wa adájọ́ tó yóò dìde wọlé wọn rí pé dàbà ló tó lẹ̀ ṣe wọ́n ti mọ tí ó mi gbogbo títí bá ń pátá ìbànújẹ́ ìwádé èèyàn wá ń sọ pé Allahumma ọlọ́run ọba o. inni abiduk ẹrú rẹ mò ń ṣe wabinu abidik ara ẹrú rẹ kí náà mo gbàdá yé báà wabinu amatik máa mi náà ẹrú ẹ nànà náà súyà tí náà súyà lọ́dọ̀ lárúbáwá àwọn ọrùn kan bẹ tí máa ń ewo òbúkọ a máa ní ẹsìn a máa ní irun kan máa ń bẹ òun ó wà báyìí àwa náà máa ń ní àríbi orí wa lẹ́gbẹ̀ẹ́ báyìí ni máa wà tó dàbí ẹ̀hán so ibi tí ń jẹ́ nẹ́ẹ̀sì àgẹ́gẹ́ onílù lọ́dọ́wà ọ̀wà pé nẹ́ẹ̀sì àti ibi ẹ̀dì ìtí à ń fi máa mú ní dàgọ̀ ọ̀bọ̀ téèyàn ò lè kọ̀ pé ń wọ̀ lọ ìbọ̀wọ̀ rẹ ní ìdàgọ̀ ọ̀gọ̀ mi wà. máa bí tí ìyà ṣùkùnù ìdájọ́ rẹ̀ ti parí lórí mi ẹ máa wọ ìyọdú sí àdéhùn àkọ́kọ́ tẹ̀lẹ̀ lórí rẹ̀ ti dé báwo máa bí tí ìyà ṣùkùnù ṣùgbọ́n kó ti wá jẹ́ pé ìdájọ́ rẹ̀ ti parí lórí mi adìlù tí ìyà ọ̀dọ́ gbogbo tó ní ọmọ tẹ̀sí mi láyé wà lóun déédéé ní olórí ẹ̀ wọ́n lé kéwù ẹ̀ lẹ́nu yọrọ òsì tẹ̀lé òsì ìdá ìrọ̀ o. Abilọ̀ ń fi ìyá ọ̀dọ́ rẹ̀. Àdéhùn lòsùn lọ́dọ̀ náà o. Tọ́ba wa rí bẹ́ẹ̀, àlùkà mọ̀ wá ń bí ọ̀rá yìí, bí kúlì sùn àlákì pẹ̀lú gbogbo ọkọ̀ tó jẹ́ pé ìwọ ló lóko. Sàmẹ́ntàbí ni ìnáfsà yálà wọlọ́sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. aw anzaltahu fi kitabika àbí o mú o kọ̀ ọ́ sọ̀kalẹ̀ sínú alukur'an tanka tí ń bẹ ní alukur'an aw allamtahu ahadan min khalqik àbí o kò kọ̀ ilẹ̀ nìkan kẹ́nìkan nínú àwọn ẹrú rẹ̀ aw ista'tharta bihi fi ilmi al-ghaybi 'indak àbí o kọ̀ ìwọ nìkan ló tiẹ̀ dára kó o tó ń jẹ́ báyìí kọ́nà àmàlẹ́ká gan-an èèmọ̀ ń bẹ́ mi ń ta nílò ní yòó ní sì ṣàlàyé ní ìdílé kí mò ń tẹ́ná à ń tẹ́jẹ̀ alẹ́ kùrọ̀ánà kùrọ̀ánà tẹ́kọ̀ ọ̀rọ̀ sọ́ọ́lẹ̀ rọ̀bí àkọ́lé bí bá ń sọ́ di ẹ̀mí mi ti gbẹ báyìí ọ̀tà tẹ́ẹ̀lẹ̀ lásìkò ẹ̀rùn. ńgbò ju ọ̀rọ̀ mọ́ bá sọ bí òjò tí ó mọ̀ sínú ẹ̀mí mi kẹ́mi wọn wá padà kọ́ wá yè tó tó yóò hù nǹkan bóde. wànúrọ̀ sọ́dìrì bá ń ṣe àlùkùránì ìbànújẹ́ lọ sọ́kùnrin àní ìdí ọ̀tẹ̀ tí ó fọ gbogbo wàhálà àgbẹ̀ta yẹn ní ìdáná. wàdàhábà hàmì bá ń fi mú ìbànújẹ́ yìí lọ ilà azhaballahu hàmàhù fa abdala makanahu faraha àti kí ọlọ́run ó sì máa mú bẹ̀rù àti ìbànújẹ́ yẹn lọ yóò sì máa sọ ààyè ìbànújẹ́ ń di ìdùnnú. qalu ya rasulallah rasulallah ni wàlúùsà sálàmù káfàlà nàta àlámùhà ṣé káyà kọ́gbóló ìkáwà náà máa wí abọ́ ọ̀kan sọ́bà káti bí mọ́lẹ̀ bẹ́ẹ̀ àti ní a yambagi likulli man sami'aha an yata àlámùhà gbogbo mùsùlùmí ọlọ́pọlọ ìjọ kí ọtọ́ bá gbọ́ ọgbọ́dọ̀ ju bẹ̀lọ́ tí èèmọ́ o. hada abidjanbe tábà wọn lù wáyà yìí ó kọ́tẹ́kì wọ̀ sọ̀rọ̀ rẹ̀ àbí ó jẹ́ tiẹ̀ sọ́kà ní alukùránì àbó òfin mẹ́nìkan nù àwọn ẹrú rẹ̀ àbí ìwọ nìkan lọ dẹ́wọ́ pọ̀ ìmọ̀ fóun jẹ́bẹ̀. kí la kọ́kọ́ gbọ́yé láàrin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin sáà gbọ́yé tí ó kọ́ náà bó òfin ẹ̀jẹ̀ náà ìlọ la gbọ́yé mẹ́ni àbójú ẹ̀jẹ̀ náà ìlọ. kò ló láàrin àdéhùn méjèèjì láti wá fẹ́ máa yí báyìí. àníbi sọ́lọ̀ wọ́lọ̀ sọ́lọ̀ sọ wípé man hafibọ́ha ẹni ọba mọ̀ ìtú ẹnbá ọkọ̀ ìsórí nínú ìwáyà mi man àfọ́ha ẹni ọba mọ̀ ti fún tẹ̀dọ́ ọkọ̀ yìí àwọn àfà ní ṣífúdù kọ́ torí wípé tó bá yẹ pé ṣífúdù nìkan nìtumọ̀ rẹ̀ kèfèrí àti mọ̀nàfíkì náà kó nú ẹ̀ lẹ́ka kan hàn kan kèfèrí náà ra ẹ wo kí ni kùnú tu اللهم اهدنا فيمن هديت لما جزنا الجرا يوم أكون في سنوها إلمي اللورة تبين كناها أفهمت الله كتابي إلمي رحمه وتولنا فيمن توليت يا الله بوجا كنوت يا ميستيكي بومبي nínú àkídà ìsọ́n kẹ̀kẹ́ rí àbòdì ṣùgbọ́n ẹni tó ṣe ó bí ìtùbù pọ̀ ṣùgbọ́n màdúrù insha allah hatta yatabayyana lahu al-amr àwọn nǹkan kan bẹ téèyàn gbọ́dọ̀ fi ṣe à téèyàn gbọ́dọ̀ gbàdúrà àgbò náà bẹ lọ ṣe pé kọnsẹrì kankan lórí ẹ tó sì wà mẹ. má bòóde nu mọ́tàdí kó o tún kí wọ́n ti kó pọ́ńgbó bo kùnú tú o gbólóhùn burúkú báyọ̀ ọ̀dánú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn lọ dáa kí ẹ ti kó ká máa mú gbólóhùn burúkú wá pé a wọ́n burúkú wọ́n ti dá omi o wọ́n ti dáná jó kí làfẹ́ gbàngbèlé wọ́n ti rún mọ́kànnà wọ́n ti fọkọ̀ pa La ilaha illallah ẹ̀ ẹ̀ ẹ̀ kí ni mo sọ fẹ́ kọ́kọ́ sàlàyé ìjẹ̀kẹ́ láàrin yíha àti mọ́tínú tí wọ́n tẹ̀dọ̀ ṣígbúlù àwọn ẹ̀sìn kéèyàn mẹ́mẹ́rẹ́ yìí nìkan. ìṣọ́wù àwọn apá kan fáwọn ni pé là ìṣọ́wù lànà bí nsọ tó ti fi àti ó ti fi kẹ́mọ̀ tu pé mọ́n àṣọ ha ó kọ́ ẹ̀ ẹ̀ ń bá mà tí fún tẹ̀dọ̀ kí n túmọ̀ ìṣọ́ ìṣọ́wù wa pín sórí sí ọ̀nà a ní ìṣọ́wò lè kọ́ọ́lì wọ́n ìṣọ́wò lè amẹ́lì wọ́n ìṣọ́wò lè ṣẹ́fúbí. téèyàn bá hàn kan ó sì ń sọ́wọ́ ẹ̀ ìtọ́ wá hàn ó tún wá gbọ́yé ó sì ń sọ́wọ́ ẹ̀ ó tún wá lò ó sì ń sọ́wọ́ ẹ̀. ọ̀sẹ̀ bá hàn mọ́ ó pè ń kọ́ ha kèjì tó ọwọ́ atúmọ̀túmọ̀ kọ̀ọ̀kan rẹ̀ wọ́n á gbó kọ́ lọ́wọ́ ọha kan máa ń pè ní àlùmọ̀ọ́yẹ́mínú. àrínúròdì ìtumọ̀ ìsọ́wò làbẹ́ sọ́run orí ẹ̀mí àrínúròdì wà kí ìtumọ̀ àrínúròdì ooo èyí tí pé ìjẹ́kọ̀ọ́ pamọ́ fún un ọwọ́ àkọ́kọ́ máa fi iṣẹ́ ti tọ́ba ti sọ̀rọ̀ kánkọ̀rọ̀ lónìí yọ lọ sọ̀tọ̀ rẹ̀ ńgángá tọ́ba ti náà gàtíyàn fojú jọra wọn yọ máa sọ nǹkan mi tọ́jà kékeré kankan ó rí méjì ṣe kò rí kẹsẹ̀ torí tó bá bá yìí pé mọ̀ ayé mínú fẹ́ ti ṣiṣẹ́ ṣe yọ ọmọ kúrò sọ àtàlà ìrì òun pẹ̀lú tó ń sọ nkọ̀rọ̀ tó ń kúrò gbangba tó tó ń sọ nǹkan mi ó tún rí náà pẹ̀lú tó ń dáwọ́ yọba ni à òbúrú àjẹpé mùsùlùmí mi ènìyàn ojú nìkan ni mo ní. kò clear. ó tún pé ní okọ̀ ọlọ́run ọba. alijabaru bẹ́ẹ̀ tí lọ́ọ́ fẹ́ gbọ́ yín mẹ́ ọ́ ha sórí. wọ́n ní kìtùmọ̀ jabaru lẹ́yìn tí ń ṣe nǹkan tí ọ̀sẹ̀ tí ó mú sí i. gbogbo pàtó ń bá ti ń bẹ ní kàpá kó bí àjẹyàn yóò fi à èmi ọmọ ìṣèṣì rọ̀ṣẹ́ sẹ́ni orú kan tó lè fi àjẹyàn sẹ́ni kò lè bí kò ti á ti báwọn olùkàrọ̀ lọ yóò bá súnra kì iye owó tiẹ̀ kò ní fi jẹ̀mọ̀ lásìkò ìtumọ̀ ìsọ́ọ̀rù nìyẹn. ó kọ́ ní kí lè yìnbó láti wáyé. kí sì ni ìtumọ̀ ninety nine àti níta àríjàdí ìdàgbà mi ati yóò tó ti wà lẹ́yìn àti ìtumọ̀ ni wípé ọlọ́run ni ó kọ kan tàfẹ́ ọbịa bí ha ìlùkọ̀lá ìsì ó fi ṣe sàárà bí adama yìí pé bẹ́ẹ̀ bá ti fi ń bẹ̀ mí ń sì máa da yín lóhùn ṣùgbọ́n ó kọ̀ mí jù bẹ́ẹ̀ lọ torí pẹ́yìn náà ẹ̀ ẹ́ sì gbọ́ láàrin ara yín tẹ́nìkan bá ní à mo ní one million lọ́wọ́ mo fẹ́ fi ṣe sàárà ẹ gbà tó ní one million tó fẹ́ fi ṣe sàárà ẹni tí ń bẹ́ rẹ̀. sàárà pẹ̀lú nàìjíríà apá kan ní sọ pẹ̀lú ọkọ̀ torí gbogbo ọkọ̀ nàìjíríà ní bẹ́ẹ̀ ní tó bá kọ̀rọ̀ nìkan tó ti mú ọkọ̀ nẹ́ńtì náà ṣùgbọ́n kọ́ sẹ́ẹ̀dì fọ́rọ̀. gbogbo ọ̀sọ̀ àbá náà kì í ha tán. ó in tó jó ọkọ̀ gẹ́gẹ́ akọ́kànnú àwọn àfáà àti ìwádìí ẹ̀sìwádìí àwọn ó sì sájọ́ náà Kùránì ńgbà wọn ṣàjọ kí ni rí wọn wá rí awara eight ọ̀nà onígbà wọra wọn àwọn sígọ̀ kan bẹ̀ síjọ́ pé ìpìlẹ̀ kan ló pọ̀ ìwọ́n ibi vẹ́ẹ̀bù kan náà ni ó ti bóde ṣùgbọ́n bá tó wùtà ọwọ́ àti ibi mẹ́ta sí mẹ́rin rahim خالق خلاق قادر قدير tó jẹ́ pé wọn ọba máa ka lílé àwọn eléyìí ụma, wọn kàjọ kò péye tabanitẹ̀ bá kúrò àǹtẹ̀lẹ̀ wọ́n wá lẹ́yìn tẹ̀ ní one thousand ló kọ́ náà ìwẹ̀ ń kiri wọn náà wọ́n gbogbo ẹ̀ lápapọ̀ làwọn sọ báwọn ẹ wọ́n náà wò pé two thousand bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló dá mà nígbà sọ pé òun nìkan ló ń dá mi mà ó fi one thousand bẹ́ẹ̀ sínú Quran ó ti kíní kàwé sọ wọ́n sàpín káàkiri ṣùgbọ́n nígbà tá a ti rẹ́rì fún un. apákanú àfáà ni ó kọ ìgbà tá a pè mẹ́ntínẹ́yì. òǹkà rẹ̀ tó jẹ́ nàìjíríà tán lọ́hùn fún àkàrà tó fi ṣe sàrà fún wa yìí. kí lẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ ń pa pé ààrẹ yìí tó dájú báyìí látọ̀rọ̀ sáfàn yìí pé àdínsì òru kan wá rè tó kó o gbowó kọ ìjọ. ẹ̀kọ́ tí ń bẹ́ ń bẹ̀ ò wípé mùsùlùmí tí wọ́n jùlọ sọ̀tàálá. kò gbọ́dọ̀ rákàmánu nínú ọkọ̀ ọlọ́run ọba títí ìrákàmánu tí ó fi wá ní máa lo yòókù mọ̀. ọlọ́run fún rẹ̀ kọ̀ pọ̀mọdọ́rùn pè ní àlá ó pè ní náà ó pè ní Aziz náà pẹ̀lú tí bá ń bá nǹkan lágbára lọ́wọ́ bá ṣe pé o ní boríwò eborí ẹ̀ ẹ̀rù kan. ọlọ́pàá tààlà kò sí kámọ́ nìyí náà ìgangan nǹkan ní gbogbo ẹ bá ti ń ka Kùránì yóò rí mẹ àbá mi sáà mi jọ inú àwa ní pé kò burú káwọn bàdé anabi ni ẹ ń bá mọ́wókọ̀ ìfún tẹ̀dọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ òkọ̀ yìí ó tún wá ń lò lẹ́yìn ọ̀há tán dákọ̀lá àlìjánná tó ń tàn wá àlìjánná inna Allaha witrun ọlọ́run ọba ọba àsúni yuhibbu li witra òun náà Hmm. apákanú àfáà ní ọlọ́run ti júwe tàwíṣíìdù fún wa ni yóò rọ wàhídàníyà tí wọ́n lọ́wọ́ bá aṣọ ni ó sì nífẹ̀ẹ́ aṣọ ó lò lóko ninety tí fún òpin àsìkò ń fa tààlà ẹ̀yọ̀ oró kan lòun tóun ò ní dàkejì. láti sọ́njọ́ ní ìgbà tí a sàn fẹ́ fọlọ́wọ́ bá wà sọ̀rọ̀ níbi nǹkan níbi lọ́dọ̀ ń ogun nǹkan wá méjì méjì o ọwọ́ adọ́dọ̀ ẹni tí yóò pín méjì ọwọ́ ní wà áwùdù bí kà mí nkà tí ó tó tó torí kò ní ẹ lómi ìsáwò tí a jẹ tó wà sọ̀rọ̀ rẹ̀ jùlọ láàbàdàn ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́run bẹ̀rẹ̀ ọba àṣọ ni ó sì nífẹ̀ẹ́ kí ni o ó nífẹ̀ẹ́ àṣọ apá kan nù àfáà nítumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ó kọ́ ọlọ́run ti ọ̀dọ́ rẹ́gì torí ó nífẹ̀ẹ́ wítírù kò sùn jọ jẹ́ wàá wà ṣébí wàá wà náà tí ò tó pin wọ́n ní tù wọnú ẹ̀ lọ́nà ọpọlọ lọ́nà wo nítorí pé wà ní ti para lẹ́ẹ̀mejì nígbà tá bẹ̀rẹ̀ sí máa kà á ní wàm nígbà dórí hundred àtọ̀ ní one oh wà wọn. ọ̀rọ̀ ilé ọba torí ntọ́lọ̀ ń sọ pé òní gangan fún rẹ̀ náà náì náà para láì méjì ninety nine. ìyá ibi tó kórìí sọ pé ìyá fẹ́ sọ ibi tí ó kùsì báyìí àpàdé tí ọ̀rọ̀ yẹn ó tí ó parí sí. tọ́yì àti màǹfààní tí ọ̀rọ̀ táàtì máa wọ́kọ̀ táàtì o tẹ̀ gbogbo ẹ̀ sínú ọ̀dà náà káfíẹ̀ tó ọkọ̀ ẹ̀ lọ́wọ́ kò ní mọ̀bí ọwọ́ ni nínú bi kan ni àwa fẹ́ sọ̀rọ̀ ibi ìwà ni wàhálà wàá pọ̀ sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nípa kúkú láti ẹdọ ọkọ náà bá mà apá kan náà wọn àfa ní asma'ullah wa sifatuhu tawqifiyya orúkọ náà àti ìròyìn rẹ̀ ìǹtọ́ba lóhùn jẹlẹ̀ ẹ̀ máa pé ń jẹ́ ìǹtánẹ́tì náà bá ní ń jẹ́ ilẹ̀ ẹ̀pẹ̀ ń jẹ́ ìǹtọ́ba ìròyìn rẹ̀ lẹ́ẹ̀tì ròyìn ẹ̀ ìǹtánẹ́tì bá fi ẹ̀ ẹ̀ tó bá ti Itu tawqifiyya ni ma awqafana alayhi sallallahu alaihi wasallam nǹkan ti fìyà sórí ẹ̀ káà gbọdọ̀ mú fan méjì kọjá rẹ̀. apákan àfààní la ó kọ́ lọ́wọ́ báyìí ṣùgbọ́n àwọn ọmọ tẹ́sílà àti kàrọ̀míyà ni wọ́n sọ̀rọ̀ kọ́tùmọ̀ kọ́tùm rọ̀ alùsùn wal jama'a ni àwọn ní ó kọ́ lọ́wọ́ báyìí ti tawqifiyya gbogbo ń tọ́ tàbá àkàn rògbìn fúnra wa tí ó lè máa jẹ́bà yìí náà náà láàmà sọ. apákanilá alẹ́ àtúnáwò tàwùkìtì yá máa àdàsífà gbogbo kọlọ́ pátá tàwùkìtì yá ni bí àwọn ọlọ́mọ sọ fún oúnjẹ láti fún oúnjẹ ṣùgbọ́n bá bá jẹ́ òyìn rẹ̀ a lè máa fi ń tá a bá ti dà. ọ̀rọ̀ yìí àwa fẹ́ wọ́ bilé méjèèjì tí òun àìsùsọ pẹ́ẹ́lì la tún wá bóò láti àárẹ̀. ìta fẹ́ gbóyè mi méjìlá tàdé ni wípé èèyàn gbọ́dọ̀ jókòó kan kí wọ́n wá ní ọwọ́ àròyìn ọlọ́run ọba òkè tọ́ba hun hàn tọ́ba hun hun hun hun hun kí ni ìpínlẹ̀ o. abẹ́tíkẹ́rù abẹ́tíkẹ́rù kárábí ajere. Arba matepa. ọba àtìkú ọba ha ha ha. Adàgbà mọ́tòkò gbogbo wọ́nrán wọ́nrán èèyàn gbọ́dọ̀ dẹ̀wò. Kí ló jẹ́ àmàpẹ̀ta òkè ìfíyà ló kọ́ lọ́wọ́ ọba àwọ̀ àmẹ́rìwá? ìdí jẹ́ta òkè fi yà ní ọ̀rọ̀ ẹ̀sìn ní ti pé báàbí tètè nù kọ́ ọ̀gbọ́n yìí padà. ìjọ ọba fi ìbàdà tí ẹ jáde láyé àjẹpẹ́ ńtọ́lọ̀ ń yọrù síkọ́ máa jẹ́ ti fi ààyè ìparẹ́ nù nígbà tó sára sí ní ìmà. ìntọ́ wa kó wà lábọ̀ aláyé tá a wà yìí ọ̀rọ̀ yọ̀ kan náà ni. sínú ọ̀rọ̀ náà ó ní àlùgọ́yà láti bá rírì wàsílà wà láti sàwùjọ à kéèyàn ò fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀fẹ́ dalagbara alhamdulilayi ẹ̀fẹ́ lówó alhamdulilayi ọ̀fẹ́ nímà alhamdulilayi ọ̀fẹ́ bímà alhamdulilayi ọ̀fẹ́ tìgbà alhamdulilayi ntí mbẹ́lẹ́ mi rẹ̀ nù. la mo fẹ́ dáadáa fẹ́sìn láàtù bá ríru àlìwàsílà ọ̀sọ̀ gbogbo ẹni àgàsọ̀ téèyàn wà gbòdò bí téèyàn fẹ́ ọ̀sọ̀ dà láàlí o. àdìmọ̀sá kẹ̀kí tọ́lọ́wọ́ bọ́ kọjọba lórílẹ̀ ní bẹ́lẹ́ mi ni kí wọ́n á fi lé fọ́nà lẹ̀ kọ́dà ìyàwó mi bá gbogbo ọ̀nà tí ń bá lè gbàjẹ́ kí tọ́lọ́ wọn bọ́ sàjọba lórílẹ̀ ilẹ̀ mi ilẹ̀ mi ò rí nǹkan mi rò. àlùkòyà láti bẹ́rẹ̀ lù wàsílà àníyàn jẹ́ mùsùlùmí kó àfikà tẹ́gbẹ́. irú ilé ìwé ìṣẹ́ yìí ká mọ̀ sẹ́gbẹ́ nǹkan lẹ́yìn lágbára. àlùkòyà láti bẹ́rẹ̀ lù wàsílà kí n ká ká ti di ma náà ni bí ma kú di kalẹ̀ náà sọ ìwọ́n ma ka kùnà ni kí lẹ́ni ti ń jẹrẹ bàbà orí odó ló ti di àti bọ́ọ̀ parí ẹ̀ bóni mo ní ẹni wà pé gbọ̀n sí ẹgbẹ́ àwa lọ́wọ́ kò fún padà bí bàbá tó bọ́ sẹ́ńsẹ̀ ní ma kú ti di ọmọ náà sọ ilé ẹjọ́ ẹjọ́ lọ́dọ̀ ọ̀sáàzù mo fẹ́ di ma náà ni mo fẹ́ di ma náà lọ sọ mí dàbá yìí. àlùkọ́yà ni láà tó bẹ́rẹ̀ lù wà sí ilà ìyà ìpọ́ o mùsùlùmí lónìí o wọ́n kọ̀ wá ń bì ọ̀yá àkórí àkọrùn ẹja kúrò àwájọ ẹja jáde síjọba. Ah, ibi tí a kọ́kọ́ lè ráwọn búrọ́dì ní èdè wípé gbogbo ọba ti níwèé rí lọ tó ń jẹ́rẹ́bẹ̀ ìjọba kìbìrì kí ẹ ta òun ti jẹ́rẹ́bẹ̀ ìjọba kìbìrì gbogbo wọ́kà lọ́wọ́ sí èdè nísìn tó ń gbowó lọ́wọ́ kálà àjẹ́ wípé mọ̀nàbí ti yan kọ́ ọ̀bá lọ́ọ́ fi tẹ́lẹ̀ wọ́n sọ pé bíi láti gbọ́rọ̀ mi wọ́n ní kí ẹ̀dọ́ láàrún lágbára a ní kòtò mi. ìmọ̀ ní ìtì ebe olóṣèlú olótóbi sótó tẹnìkẹ́ nínú ànàbì ó ní òtó náà ànàbì Yusufu mọ̀ ṣiṣẹ́ lábẹ́ ànàbì ọlọ́ọ̀dẹ́ títí ń gbowó oṣù ìjì ányà yìí làárùbí máa tí a bá parí ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí ò ní gbogbo àwọn oúnjẹ so káwọn agbọ̀bẹ̀ yẹn wọlé fáwọn èèyàn wípé gbogbo ọ̀nà kárí kátọ̀ ká ìdé kọ́dà ká wéèkì àwọn ọ̀dọ́ lọ́nà kan náà wà pé ti bẹ láyé lọ́wọ́ yìí ó tiyín lọ. kọ́ الغاية لا تبرر الوسيلة àníyàn lámì bá mi bá ti dáa kò sí wàhálà ìyàn jẹ́ bùrọ́sì gan kò ní sáwọn ìṣẹ́lẹ̀ gangan kan sá lọ bí tí ó ti ṣògbó wọn náà èyí tó sì kù lẹ́nà ní ìpè ẹ̀ka lọ́dún lànà ṣe kọ̀ọ̀kan fáwọn èèyàn èyí tó kù lẹ́yìn ẹlẹ́jẹ́ èèyàn ni ẹ̀jẹ̀ wọ́n tún wá dáàpọ̀ ẹ̀jẹ̀ tí ò ní títí kò péèlì pé ẹ̀jẹ̀ ọmọ tuntun tí ò ti gbọ́dọ̀ fògójì ọjọ́ ilé yìí máa wẹ̀ fòdìdíjọ́ forty one days náà ni kì í ṣe pé ń tọ́pọ̀ jù but bẹ́ẹ̀ ti wá lè rọ́mọ tuntun tí wọ́n pọ̀ tí wọ́n fi lè máa kúnnú bọ́kẹ́tì tẹ́ ìwẹ̀ ọ wá rò pé bí òun bá kú dé ní ọ̀nà nǹkan mọ́sálásí bí òun bá dé àbúrò àdálé tẹ́lẹ̀ ọkọ̀ ilé àti wọ́n ilé ah, ah, ọkọ̀ ilé àkàjáde ilé ìjọ kan ah, ó dùn mí gan-an àánú mi ṣe é ẹ̀rẹ̀ ní àmì ìjọba ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn tó wá bù tí ìbomi ti ń rìn bọ́ báyìí àlèrọ́yà láti bá nínú wàsílà kọ́ ìgbà yọkàn tí àwọn èèyàn kó sínú tó sì àyàfi tí bá ń bẹnu ẹ̀sìn yọ̀ọ́ máa jẹ́ sí káwa padà síbi mọ̀jú wa ó kọ́ náà bàbá òun ti wá ń yọ tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀ ló kọ́ kan ìlú jẹ́ wá mọ̀ wípé ó lè fi ròyìn kẹ́kọ́ fi ròyìn ọlọ́ọ̀bà fúnra rẹ̀ àwọn àbọ̀nù alukur'an àwọn òròyìn kan bẹ tó ọ̀gbọ̀rọ̀ lójú ẹ̀kọ́ lọ́nkẹ́ ó sì dá sọ̀rọ̀ alukur'an ó ní bó ṣe fi ròyìn ẹ̀ aláwo kọ̀kẹ́ tẹ pé mo kọ́ bá là ní fi mọ́ ọlọ́run bá ní wà inú tó ní ọdínà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kí máa dán ọkọ̀ ìpín nàfà bá jókòó nìkan lọ́ba fẹ́ máa bẹ́ẹ̀ náà sànú mi ọba kọ̀yìn kọ̀yìn ìjọba ọba kọ̀yìn kọ̀yìn wọn náà ọba kọ̀yìn kọ̀yìn kọ̀yìn ní ọ kọ̀yìn ní ọ ṣé wọ́n ti di jí ẹ̀kọ̀yìn fi ọ o ti bá ẹ bá èmi náà kọ̀yìn mò kọ́ bá nìyẹn ọkọ̀ ẹni mùtákìmù mùtákìmù èso kọ̀ náà ẹni tí máa gbẹ̀sán sí ẹni tí ọ̀wọ́ á tẹ̀ kí ẹ sọ́kí fi fi ọgbẹ̀ kankan mú kan lára rẹ̀ ní gbé yàrá mi tẹ́kímú ọmọ mi tẹ́kímú ọba pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ọba pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ọba pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kí àlọ́ àtó báyìí nígbà tá a ti gbàrú abátúrú kẹlò náà dúdú kọlẹ́gbẹ̀ kan mọ́sálásí ní gbé yàrá máa yídù ọba tẹ́nitẹ́ni yàrá máa yídù ọba tẹ́rọ́ọ̀gì tí wọn bá sì máa àdá nǹkan yẹn bẹ́ẹ̀ nǹkan ni wọ́n tà máa àbànà ìnáha bí àìdìn wà ìnáà lámùsùn wal ardo ilẹ̀ tẹ́ àwọn ẹ̀fọ́ ọ̀ṣun náà hà àwa la tẹ́ lọ́ba nǹkan ní mẹ́lìmọ̀ ìlú tà dáńkátà alẹ̀ tà tẹ́tẹ́ ní kéèké ìròkùn ẹ̀rí. lọ́ba bọ̀ ọ́bì kan. nítorí bọ́ọ̀lù mo ní ìdílé tẹ́lẹ̀ báyìí ọba tẹ́nidẹ́ni. wúrọ̀rọ̀ lòdì ní dọ́ọ̀lù báyìí ọba tẹ́ wọ́n ní bí ọlọ́rẹ́ mẹ́nu kan náà ló ń tiri. ọba tẹ́tẹ́ ọ̀dà ń ta sọ. tẹ́tẹ́ ọ̀dà ń tẹ́yìn nígbà alákùnrin àwọn alákùnrin àbá kan náà tó ewé ẹni tó ń ṣe mẹ́wọ́n ní gbèsè àná mi ọ̀bọ̀ ń yẹ̀yẹ̀ kí ibi ní ti yẹ̀yẹ̀ ọlọ́run ti ní àlọ́ yẹ tẹ́jú obìnrin tí ẹ̀ṣẹ̀ ń fọ ọlọ́run yẹ ẹ̀sìn ẹ̀rẹ̀ jẹ́ òun tó bí wọ́n kan lọ́bẹ̀rẹ̀ ẹ̀ mo ìlúpa náà mo ti gbọ́ yín ẹ̀ ń gbọ́dọ̀ máa ti tẹ̀ mọ́ ayọ́nú ó rẹ̀ tàbí ọ̀bọ̀n yẹ̀yẹ̀ إذا كان ذلك كذلك أو أقولني سويك أو الله سبحانه وتعالى إن تصوري كان بيك بين جبي إلا دبا فيما بيولون من سيما تعالى سيبا كوانيتي إن يوالي من ينكتي سوك ولمبه bákan ìròyìn rẹ̀ náà ń tọ́lá kìròyìn rẹ̀ láti wọ́rọ̀ kìròyìn rẹ̀ ọ̀rọ̀ كيف تصبرك كيف نثبت أسماء الله تعالى وصفاته بولاتي ما فوقلون لي فوقلون لي فوقلون طيب علاني دام أسماء الله وصفاته توقيفية وتوقيفية كل ما أوقف عليه رسول الله صلى الله عليه وسلم أنبو لا توامدو كلهم وقال الله تعالى èyí tó bá lóhùn jẹ tánàbí ní pé tọ́lọ̀ sọ fóun jẹrè fúnra ànàbí gan ó ní lá òsì ìfàná ànàlẹ́ tí ìlú èrò yẹn tán bal an ta kama àfẹ́tà náà fi ọ̀dà náà jẹ́ nípa ọ̀dà ọlọ́run ní tó gbogbo tó pọ̀ ní ìwọ̀n náà lóde ànàbí nu o sọ́kùnrin kan tọ́ káníyàn wá ti dà lórí ẹ̀ wọ́n ní ẹ̀bùrúkú wòlò wọ́n ní wà níyàwó wọ́n ní èèyàn lè wòsàn kọ́ kọ́nà ọ̀bára gbogbo ọjọ́ abẹ́tìrú kára bí ajere. ọba ahùn ọba ahùn hún ọba ẹ̀ ẹ̀ẹ́ ò àhún kí ni gbogbo àdélé. wọ́n bẹ̀rẹ̀ olóhùn ròyìn ọlọ́run náà nílà kó sì ní ọdún náwó lé lórí. kò sí inú ẹ̀sìn wa. àwọn kan nínú tọ́ba ti jó kọ òkò nù ṣùgbọ́n kọ́ba jẹ́ ròyìn kò sí ní dáàlẹ́ kúrò yẹn tó sá ti dá àwa ní àgbà. a sì ní gbogbo ohun tí a bá ti ń sọ nú ẹ̀sìn ẹ̀rí gbọ́dọ̀ máa wà lórí rẹ̀ nítorí pé níta bá ti pèlè sí ọlọ́run ọba ẹ̀rí ń bẹ lórí ẹ̀ tọrọ wò sí alẹ́ abatan ẹlòmíì lè rẹ́rìí rẹ̀ wò kọ́mọ̀tì ẹ̀ wò ṣùgbẹ́ni ẹ̀sìn ẹ̀sìn ẹ̀rí lóhùn

múlùmùlù tí mẹlẹmẹlẹ ó ní ń gbọ́dọ̀ gbọ́ wọ́n sábà bàdé iná ìbò náà lọ mọ̀sán àbọ̀ bọ̀rọ̀ mọ̀sán àwọn bó lùmọ́ ọba mẹlẹmẹlẹ sànú mi gbogbo omi tó yin jẹ́ náà ọ̀rọ̀ mi bá ń tún rẹ̀ kí a dára rán ògùn ilé. bí ti ẹ̀yà wọ́n ní nfàìn tómito tómito ìwọ ni bílọ̀kù jẹ ìwọ tómito ìwúra délé ọlọ́ni wa sàmà àbànínà àbí àìrìn wà iná làmùsìrún wà ábọ̀ ilẹ̀ tẹ́ ń rí kì í náà fọ́rọ̀ ṣùnà ha àwa náà la tẹ̀lọ́ bá ń rẹ gẹ́gẹ́ fani ìmàlìmọ̀ àyìndùn tàdá ń tẹ̀tẹ̀ ń tí ń tẹ̀ ń kẹta rẹ̀ ń torí òkun ẹ̀. lọ́ba ìwọ láti bẹ̀rù pé mo ti rí sínú ìmọ̀ àtàdúrà àrókọ ọlọ́nkan nù wọ́n ní kí nìkan náà yàá máa hídù yàá máa hídù ọba tẹ́nitẹ́ni ọba tẹ́nitẹ́ni ọba àtẹnudẹni ayé ti tẹ ogbó ọtí kọlá wọn fún iwájú mi tẹtí ẹ fún mi ọba àtẹnudẹni ọba àtẹrọọdù ọba àtẹnudẹni ọba àtẹkìlò fún ẹsẹ àbúrò. àtúndì kàdó nọ́mbà tó ń sàdúrà wọn ni abákẹ́ yẹn ń di nígbà yá alimusaaju yá alimusaaju yá alimusaaju ọba àfinitì yẹyẹ ọba àfinitì yẹyẹ ebi sọ́kọ́ náà sọ́nà àkùrá ìrìnkè àlọ́ yàtá sí òde pàrọ̀ ẹ̀ kẹfìrì kí ẹ̀sìn wọn jẹ́ bọ́lá sí ẹ̀yẹ́ ọlọ́run mú kẹsì ẹ̀yẹ ọ̀nà aláàdá tí èdè gbà mí tí o rí pé yọ gbọ̀n mú àti àmọ́ dalẹ́ òun àwọn abatúbọ̀ abatúbí kan ní pé yà máa kírù yà máa kírù tètèrèdè ọba tètèrèdè tètèrèdè kí a lè jẹ́ àmì nǹkan yà báyìí ọba tètèrèdè ọlọ́run rẹ̀ náà ọ̀rọ̀ لا إله إلا الله كعب كعب ó kọ náà ọmọ fàtàlá kò sí síbi làákàyè wa pé àwọn nìkan rò fóun nítorí kíni àwọn afọwọ́ abúlé mọ́sálà jáde mọ́sálà wo wọ́n ní láàyè júùsù lè áhàdé ayù tẹ́mi yàrá sùúrù lọ́lọ́ ìṣòro àṣàlám bí gbẹ́rì sí ní sàmáwò àbò ẹnì kẹ́rì pọ̀pọ̀ fún mẹ́tì ọ̀pọ̀ ànábì ló kọ́ bí tí èsì kò lọ́sọ̀ rẹ̀ tàbí ọkọ̀ tí wọ́n sọ ń bàtẹ̀ jù tí ó sì padà jẹ́ gbọ́dọ̀ parí láti ẹnu rẹ̀ kéèyàn tán máa kàn bílà déwálé olókìkí ẹ̀sì. ànábì mi gbẹ̀yìn òjíṣẹ́ oṣù lọ́gá ọ̀rọ̀ yẹn gà má pè ń kẹ́hìndé. ànábì tọ́ ha yàtí. ó kí ń jẹ́ bẹ́ẹ̀ ah. wàlẹ́ àbí ọ̀jọ̀ tó wa ìjẹyà sí. kọ̀ọ̀kọ̀ sẹ́ni kẹsẹ́ mọ bàánú bàbá túndé táwọn náà bọ́ bá ti pèlú òkú ẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ màlẹ́ nígbà ẹni kọ́kọ́ tó yẹ kúrọ̀ mọ́lá kọ́mọ́lẹ́nu rasulullah. Nabiyullah kípa Abul Qasim màfá fi máa sọ fún wa pé ká máa pé anábì yìí o tó fi ṣàṣíwájú. Anábì yìí o tó fi ṣàṣíwájú. Ó ń sẹ́lá o tó fi ṣàṣíwájú. Ó Èmi gba ẹ̀gbọ́ o lọ́nà gbogbo. Ní tèmi èmi gba ẹ̀gbọ́ o lọ́nà gbogbo. Ànábì yí bàbá Fátímà ta. Ànábì yí bàbá Fátímà ta. Bí n balẹ̀ kó lọ sí Màdínà. Bí n balẹ̀ kó lọ sí Màdínà. N ò mọ̀ fàtà látùránṣẹ́. Ṣé n ò mọ̀ fàtà látùránṣẹ́? Ànábì yí o tó bí ó ń tẹ́lá òjò bí ìtàsíwájú èmi gba ẹ̀kọ́ lọ́nà gbogbo. Àtàyìn ilé bàbá Fáfimá náà.

Àrẹ̀bí àmìrù máa mìíràn ilẹ̀ tí ń tọ̀ fẹ́ pé ṣe ẹ̀yọ̀ dákùn náà ní tàà fẹ́ kọmọ sọ ní ọlọ́run ní ìjọ ọba mi. Ìyí lára, annábì yìí ọdọ́ mi láti ìbálẹ̀. Annábì yìí ọdọ́ mi láti wájú, ó ń tẹ́lá ọdọ́ mi láti wájú. Anabi yìí odò bí ìdásíwájú, oúnjẹ ńlá odò bí ìdásíwájú. Èmi gbà ẹ́ gbọ́ òun lọ́nà gbogbo, bí n bá lè kó lọ sí mi. Ẹ máa pé anábì yìí o tó fi ìdásíwájú. Anábì yìí o tó fi ìdásíwájú. Ànábì yìí o tó bí ìgbà síwájú o. Ànábì yìí o tó bí ìgbà síwájú o. Èmi gbà ẹgbọ́ o lọ́nà gbogbo. Èmi gbà ẹgbọ́ o lọ́nà gbogbo. Òjíṣẹ́ Olúwa bàbá Fátímà tà. Òjíṣẹ́ Olúwa bàbá Bí n bà lè kó lọ sí Màdínà, ó máa pàtàlà ránṣẹ́ ànábì yìí ó tó bí sàṣíwájú ànábì yìí ó tó bí sàṣíwájú èmi gbà ẹ gbọ́ òun lọ́nà gbogbo èmi gbà ẹ gbọ́ òun lọ́nà gbogbo ó sẹ́ńtà bàbá bá ti gbà dà bí n bá lè kó lọ sí màkì náà. Tọ́bọ̀ wá jẹ́ àlà àpá sàmì bílò ọkọ̀ tí èsì tí ẹ̀ wà rè kí á nìtọ́ náà. إذا كان غير جائز في هذه الشريعة أن نسمي رسول الله صلى الله عليه وسلم بقول اسم سماه رب الله تعالى أو سماه أبوه فامتناع هذا في حق الله أولى. kí àrùn ibi tọ́lọ́ bàtà tààlà bí بيت rẹ̀ العالمون ضعيفهم وقويهم العالمون ضعيفهم وقويهم العالمون ضعيفهم وقويهم العالمون ضعيفهم وقويهم بجلال عزته سجود ركوع ركعوا لجلال عزته سجود ركعوا لجلال عزته سجود ركعوا نعم لو كلفوا أن يعبدوا عمرهم لو كلفوا أن يعبدوا عمرهم حق حق العبادة لحظة لتكعتع حق العبادة لحظة لتكعتع حق العبادة لحظة لتكعتع أفني العالمون ضبي فتا ضعيفهم أولانو ونيو وقويهم أتربانو ونيو لجلال عزته سجود ركو وفن fún gbígbàngbọ́n lọ́ba subhanahu wa ta'ala anybody sì ń tẹ̀lé bàbá yìí kọ́ra wọn gorí balẹ̀ directly àbí Directly. ẹlòmíì ń bẹ tí ara bá ní tán pásọ ni o babaláwo ni o kíni kan ni o ní wọn ní dókítà wa ní n sọ àtọ́jú ẹtọ́jú ẹni gbogbo sí àwọn ọ̀dà náà ah kí n tó kù jẹ́rìí kíni ìsinmi pé ẹ̀sà tẹ̀ báyìí ẹ̀sà tẹ̀ yìí wọn báyìí àwọn akẹ́mbẹ̀ tí ń dẹ̀ láàmúlá yọ ọmọ gbàgbẹ́ bóde ẹ̀sà tẹ̀ yẹn báyìí bó ṣe àtúbà làlàfíà wá sí ìtò ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ àti ẹ̀fìmílẹ̀ bàbá ó tútọ́ báyẹ̀ jẹ́ ẹ̀yà náà mo ń tó kí ní ìtìrí lípù mi ní ti dùn mi ìkan náà bá tún náà gbà ní yọ yóò sì wá lọ iwájú orí kìnìyàn wà tí a máa ti ra rẹ̀ العالمون ضعيفهم وقويهم بجلال عزته سجود ربك Ara àwọn ń wò lójú ayé tó ti jẹ jíján bí dákú ní ìsìn. Nǹkan kárí dáa pọ̀ pé ẹ̀ máa rọ́mílẹ́sì kankan tí ẹ bá lè gbìyànjú fáṣe òkè ẹnu orí ẹ̀ sálẹ̀. Yọba ti. Kí ló ti fà? Nàá ẹ̀jẹ̀ táwátàlẹ̀ ní ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ títí ń bẹ̀rẹ̀ mọ́ni yóò débi kẹ́dúró nù kò ní wájú ẹ̀yọ́ wá mọ́nu lọ́nu. ta ló dorí àpò lásìkò sóhù naam alakulli hal ó kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ tí ń dámú lórí bó tó ń fẹ́ máa jẹ́rì ẹ wá já lóhun àdìsí dáadáa ó kọ́ tó náà sọ pé òun jẹ́ fúnra wọn àbọ̀sọ̀ kan lọ́lọ́ Qur'an gbogbo wa ti mọ̀ aw allamtahu ahadan min khalqik àbó òfin mẹ́rin kanu ẹrú ẹ̀ ta ló ń tán. sílẹ̀kùn tó sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó nílẹ̀kùn káwọn máa pé olùlé nǹkan kan lọ ó kọ ọlọ́ọ̀ni wọ́n ń bu ẹtí ọlọ́ọ̀nà lọ́kọ́ mi bó láti kọ́ ní mo ti nínú àdínà lábí náà tó bó láti fẹ́ ma ẹnìkan òun àwọn àfáà ní ọmọlẹ̀ ìkà ni tàbí àwọn ànàbí rẹ̀ kí ló tàbí àwọn àlámtàwò áhàdà mìíràn kọ́lìkìkì nítorí kíni torí pé ọlọ́mọ sọ̀rọ̀ tààlà ala ni ẹnì kò lè dáhùn láíláí tó kò fi bọ́ wá bọ́ sí olórí lónìí ọwọ́ àtọ́kọ́lọ̀ ọba ní jẹ àbábọ̀ orúkọ àbárí ń bẹ̀ ọ̀dọ̀ kíkọ́ <laughs> kíkọ́ kò ní sọ́ka ní àlùkùránì nígbà tí wọ́n tún wá sọ kalẹ̀ padà láàbà tó rẹ̀ kankan fún un gbòòlò ti wá rí àwọn arímú hàn ti dákọ kò kí àmì kò kí àmì aw allamtahu ahadan min khalqik kọ́dà láwọn ọkọ̀ tí mo fi ń bí ọ bóyá ó kọkàn sí pé ọ̀ ń jẹ́bẹ̀ ṣùgbọ́n ní ọkàn ti mẹ́ni kánú àwọn ẹrú rẹ̀. walillahi al-asmaul husna gbogbo kọ́tọ́ lọ́wọ́ balóni fad'uhu biha òun ni ẹ máa fi kọ́nà ọ̀pọ̀ tààlà wàdàrú lẹ́dínà yìí ṣèdúnà fi àtìmáì àwọn tí ń gúrí kò ń bi ọkọ̀ lọ́wọ́ ọba tàbí tí ń sọ lọ́wọ́ ọba ní ti ọ̀jẹ̀ ẹ má kọ́ àwọn eléyìí lọ́wọ́ ẹ má bá ṣe o ẹ̀wùjùzáwò ni màá kánú yà àmàlùún wọ́n padà gbẹ̀sán tí ń dáwò kọ́mọ̀kọ́lọ́ ni tọ́lọ́wọ́ jẹ́ àwa nínú àdìsí wípé bóyá oko kọ ẹmẹ ẹnìkan àwa lẹ́nìkan kìí sàwa kí lè rí wa tẹ́nìkan bá lọ́lọ́ nǹkan ló kọ̀ kàn pé ó kọ tó ń jẹ tó ń wí ọlọ́run ń jẹ àwa kó wípé sọ́wọ́ kọ́ olóòní kan lọ́dá fi mà kí ló kọ tó dọ́ fi mà nígbà tí ó sọ̀rọ̀ abáyé nínú àlùkùrà ni sọ́wọ́ nìkan lọ́wọ́ wa aná màláíkà ni tàbá wà nàbí ọlọ́run ọba ní ọwọ́ àlámtàwò áhàdántọ́lọ́ ń wí kí ó sábà bí òkúta pa màláíkà tí ó sì dáa pa àwọn ànàbí ọlọ́run ọba ó lẹ́nìkan ẹnìkan àbí àjẹ́ wípé gbogbo ń tọ́ ọba lè rí ọ lánú àlà lọ́wọ́ rí nǹkan kan lójú bọ́ọ̀dù wọ́n máa kà ní kíníkan o ó ti kíníkan wà sáà sùn o kó o lọ gbé bó mímà kí wọ́n túmọ̀ rẹ̀ fún ọ ojú kanu ọ ni ah n ó bí mara ni èmi nìkan lọ́n fi hàn mo wà wù àsọfẹ́ nìyẹn kan mọ́ tó bá wá jẹ́ pé sùn ló fi nǹkan ọ̀ tó lu ẹ̀ alálìkì àmọ́ táàyè kéèyàn wá dé mara tí ọ̀bà wá ti á sí tí èyí sì fẹ́ mọ́ nǹkan sọ wá dó kọtí náà dọ́ọ̀fù màmá. Huh? Nàám. أو أو استأثرت به في علمك عندك àbí wọ nìkan lọ ń dá ó kọ yẹn jẹ tẹnìkè gbé ọbẹ gan tó o sì mà kó o tún jẹ bẹ́ẹ̀ ajẹ́ pé láti bẹ̀yẹn èèmọ̀ ń bẹ láàrin wọn o lidhalika ikhtalafa ahlul ilm lọ́rọ́ fi pọ̀ lọ́dọ̀ àwọn àfáà yìí pé ṣé kádàrà ń yí àbí ó yí. nàntẹ́rì ó kọ́ mí lẹ́jẹ̀dẹ́ bẹ́tọ̀lọ́fà tààlà ń jẹ́ tí àwọn mẹlẹ́kẹ́ gbọ́n mọ̀ pé ń jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé ń tọ́ yọ mùsùlùmí lọ́rùn níbi tí ń bẹ́lẹ̀ ní kọ́sà máa fi nǹkan rẹ̀ tìsọ́dọ́ lọ́wọ́ ba mọ́sàmẹ́jì ń sori ibú ṣùgbọ́n gbogbo ń tọ́ ọpọ́ ń jẹ́ ìwọ náà lọ ń jẹ́ bí ń bẹ́nu ọkọ̀ náà pé ń tá lè mọ̀ rárá gan tá a lè ronú débẹ̀ tó sì kù kí kálárò tí ń yìí tó kó nú bí ń bẹ́nu ọkọ̀ rẹ̀ tó kó pé nǹkan kò tiẹ̀ lè jẹnu kádàrá ọ̀hún tó kó ní àmà idan allahumma rabbana in kanat asma'una fi su'ada fasabbita fiha ọlọ́wọ́n bá wọ̀ kápẹ́ nu àwọn olóyè ló kọ ẹnìkọ̀ọ̀kan wa ìbá wà méjì wọn parẹ́ ń bẹ̀ mọ́ wa in kanat asma'una fi ashqiya kápẹ́ nu àwọn olóyè ibú ló kọ ẹ̀mí tàbí ọ̀nì kan náà wà tá tàbí àwọn mùsùlùmí ọmọ ìyá wa ìlọ́ba wà ọlọ́run wọlé àtọ̀kọ̀ oṣù fọ́ọ̀mù àmì bá ní parẹ́ ń bẹ́ o wajjal ban bi se wa ma winu in to ko don yo wa na binu wajjal kull qada'in qadaita li khairan gbogbo nto ba kadara mami saje mba dabi ori اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا والله جو جاك بكون تو بكر ما وا سجا بجا بيري باي الله باي واني وان بي واجنا سي كماما wọ́n wá ń fi nǹkan tí èso ọlọ́run bá ń hàn wá kórè ọlọ́run bá inú wa ń lọ lẹ́mìí ẹnì kọ̀ọ̀kan títóbi rẹ̀ àwọn adámàmá. àwọn ọkọ̀ ìwà pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ bàtà àtàrà sọ pé kí ni o pọ́ùn jẹ náà kí ló wá jẹ́ bọ̀ wípé àwọn nǹkan kan bẹ tí ń ṣẹlẹ̀ tó fi ó yé wa ó kọ ọlọ́run ọba tó tóbi jù ẹnìkan ọ̀ma ó sì kọ̀ kílẹ̀ rí wa ìwà ìwà ọ̀rọ̀ àwọn àfa àṣàlà nínú àwọn ìrètí mi láyé ń dà wọn bí ká àfa mi ọ̀ lálà pé ẹnìkan tiẹ̀ sọ ọmọ máa sọ báyìí nínú àwọn àfa dáadáa sí ni pé kúntù adúlọ̀sọ̀ tààlà á ń yùrí yá ni ismaul àádọ́ olùkí tó ń ti bẹ́lẹ̀ wọn wípé ó kọ̀ rẹ tó tó sí hàn mí. jẹ́mọ́ ibi ta ti fẹ́ kẹ́kọ̀ọ́ gan lélẹ̀ ìsì máa ń ṣàdúrà kínúkínú ọba sùn jẹun nígbà tí ó sùn. ntọ́nà ó pè kí wọ́n rí mi badi'u samawati wal ardi ndo tajin ko ko ko ko badi'u samawati wal ardi lati ko wai àtàbílẹ̀ súnmọ́ ọ̀dọ́ lọ́nà ló mọ̀ bá ti lálà nígbà tó wọn fi hàn náà lókùrọ̀ àyà lójú oorun tiẹ̀ lọ́ba rí ya galijalali wà lè kírọ́. ilé ìtún lálà ya hayu ya qayyum wà lè láyé kùsùnà fàdíhù biha gbogbo kọ̀tọ́ da tọ́lọ́ lóun jẹun ó ń lò ń jẹ́ o ẹ̀yà mọ́dàrí láàmù gbogbo ẹ̀ náà ni ẹ̀ máa fi pè àwọn afáwa ní èèmọ̀ ní bẹ́ẹ̀ wọ́n lè kúrò ní bẹ́ẹ̀ gbogbo ẹni okọ̀ ọlọ́mọ sọ̀tà tó bá ti ń jẹ́ tí èyí bá ti mú okọ̀ tó fi kọ́ lọ́wọ́ bá tẹ́mi rẹ̀ wá mọ́ pin tí ò sí nǹkan ní ìlẹ́yìn ẹ̀ máa yàtọ̀ sọ̀tà ala ọlọ́mọ dàlú bọ́bá sì wá dàlú tó kọ rẹ̀ tó tóbi nínú àkóso kékeré ti ni. lábẹ́ bẹ́ẹ̀ ẹ wá já kúrò rí bíkú ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn nílẹ̀ yorùbá yẹn jẹ́ àpòfó òpè àfa àlàbájá kan bẹ ilẹ̀ ẹ̀ka àpàlù ti kéwú ó kọ́ náà kó tóbi jù ń bẹ lọ́wọ́ rẹ̀ áà nígbàdé láàmú so mo wá ń wá a lọ. tàbá ẹnìkan kódà kó jẹ́ àfa tí ń sọ̀rọ̀ kan jáde lẹ́nu tí ọ̀pá ti tẹ̀lé ti ń sọ wàhálà ìgbógun ọtí kò lè mú ọ. pẹ̀lẹ́kọ̀ọ́ ni ó pípa níta ẹ sọ ìpèrè gbọ́ nǹkan báyìí o bí kí owó tiẹ̀ tí ì tó ti yín nǹkan báyìí báyìí báyìí kílẹ̀ rí sí o òtítọ́ wa pẹ̀lẹ́ kọ̀ọ̀kan pé a ah, orí ẹ̀ dànù tí ọmọ jẹ́ pé èmi mo ti bẹ̀rẹ̀ èmi gan lẹ̀ yìí èmi gan jẹ́ èmi lẹ̀ yìí mo sí bẹ́ẹ̀ dànù síbẹ̀ dànù ọlọ́pàá sọ̀rọ̀ tààlà tí ọ̀bọ̀ wá sọ pé ẹ là ń kó báyìí ó kọ̀ mí gángan rè èyí tó tóbi dúró gbé rè àti ẹni tí ń fẹ́ ni pé ká má ṣàlàyé mọ́mọ́ wí kankan kódà níbi tó lọ ń jowú dé owó náà làlẹ́ mi fi ń sẹ́lẹ̀ ìsanú àti ìtàbí rọ̀ pé tí ìbá ti fẹ́ ìṣẹ́ lọ́nù ni kódà ó lè bá ti fẹ́ rẹ́ yá kan mi wà tí wọ́n máa tẹ̀ wọ́n máa tara fúrújì fún ọmọ yàn torí pé ẹ fẹ́ yà tọ́lá ó kọ̀ bọ̀ fúrú ẹ̀ tí àwọn àgbé padà táìmù tàdá màá parí o sí kátàrí gbé ní ìta fẹsọ̀ ìpadà àwọn àtúmọ̀ ti pé aláàlámú nàkọ̀rí fúrò wákọ̀rí ìṣòro aláàlámú nàkọ̀rí fúrò wákọ̀rí ìṣòro ìjálà lè rìn zàkìhì sójú yóò بجلال عزته سجود ركع بجلال عزته سجود ركع لو كلفوا أن يعبدوه عمرهم لو كلفوا أن يعبدوه عمرهم حق حق العبادة لحظة لا تكعكع حق العبادة لحظة لا تكعكع حق العبادة لحظة لا تكعكع. أفعل هذا الأمر بقوة فتح ولن وليو alágbára ni wọ́n ní o níjà láàánú ìjákì túbú gbangba agbára lọ́wọ́ ọba yìí sójú ojú oorun káwù dẹrẹ́tì ọ̀bẹ ní dàrẹ́tì bì gbogbo wọn sì ń tẹ́ ibà fọlọ́ ọ̀pọ̀ tààlà láwọn kò lífò kápọ́nà ń fẹ́ lọ́gbọ́sẹ̀ tó ní ọ lórí mi tẹ́kọ̀rọ̀ta tó wá ní mo pa yín látẹ̀ àyàbùdù òmùrọ̀ gbogbo tó ń kálukú bá fẹ́ ló ń gbèsè ayé rẹ̀ kó sì èmi ọlọ́run láàdọ́tàn ṣùgbọ́n nígbèsè ayé ìkọ̀ọ̀kan kò tẹ́ntọ́ wà jẹ́ náà lóyún àfẹ́ ń bá lè sìn bí mo ṣe fẹ́ kó sì mí láàrin ìṣẹ́jú kan látàkà àkáwò gbogbo ẹ̀dà ní ọ̀họ̀ kò sí ó ń tàn ẹ̀gbọ́n náà sàǹtọ́ ni ó ní ń bá tẹ̀rù àlọ́lá tí mo ṣe ìtàn tó wá sí náà sọ́lá bí rẹ̀kàtẹ́yìn tó fi ààyè láti àràkà méjì láàyò hádìfò fíhà náfà tí ọ̀bẹ́ mi rẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ ẹ̀ńtí àná bíbí kò sọ pé tẹ́mi rè ọba sọ̀rọ̀. sáré ti dé nínú wa mo fẹ́ kátó àdéhìí ń gbọ́ o tí yóò ṣe kéde o tí yóò bá ẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ àṣẹ pé kò sí náà fílà tó lè kó o lè yàn ìbára kan tó lè kó o lè ṣe tó wà fún tó tó rí rọ̀ sẹ́ni táàtì rẹ̀ tó fi ẹ̀ka pa pé kọ́mọ bẹ́mi ẹ̀ sọ̀rọ̀ bẹ́yì ẹ̀mí gan tó ń dán ọmọ bá ní sọ̀rọ̀ ń bọ́ tá a bá wá gbọ́ yé kọ́lọ́bọ̀ sọ̀rọ̀ tàn án la gan fúnra ara rẹ̀ kò ṣe bó ṣe tó ẹ mẹ́jọ nǹkan lùkú ní ò ṣe bó ṣe tó tó mímọ̀ bá sọ pé òun ṣe bó ń ṣe tó yóò sì yẹpẹrẹ. ebi kọ̀ sọ́lọ́ fáwọn ẹ̀kọ́ ó sì gba ọlọ́dà bí ẹgbẹ́ kí lọ́kàn yà tí àdébì hò ní yẹmùsùn lọ́wọ́ máa yàṣà wà yóò fi ìntọ́bà wọlọ́n ọba olóhùn lè bílẹ̀ ìntọ́bà òun lè parẹ́ wà ń ga ummul kitab ọ̀dọ̀ èmi ọlọ́run bá ní yà tí àwa o ọ̀sọ̀ pé wà ń di wà ń dà yà Muhammad àtẹ̀mí àti wà àdébì hò ní bẹ́ẹ̀ bá sì jò lówó tó fẹ́ ṣe bó ṣe tó yóò sì tẹ̀ oní ọ̀lọ́kọ́lẹ̀ ọ̀rẹ́ gẹ́gẹ́ ọjọ́ tí ó sì lé lọ́ba gbé freeman sí ìsẹ̀yìn kí alẹ́ arọ́ sí ní ọ̀bàbà olú pẹ̀trólì ó ní kí ló dé ó ní wọ́n máa fi lé mi níbo sí ìfìlé tánà ẹbá lọ ọdún wọn bá kí sí ni ah! ní ọgbà àwọn tí wọ́n bá ń yayọ̀ lé lọ́rẹ́gẹ́rẹ́ báyìí wọ́n mọ̀ fẹ́ jáwọn èèyàn mọ̀ pé mi mú ní nǹkan mi ah! wọ́n bá ń ra lórí mú kàrọ̀ nígbà dókítà wọn ní ogun lábẹ́rẹ́ òun wọ́n wá fún lábẹ́rẹ́ wá díjọ́ kejì tó jí màdàmú tún wá lọ rèé yẹ̀wò rèé dókítọ̀ oríwé sílẹ̀ ó kí ẹ̀wọ́ àdídọ́gbẹ̀ alìkàmà wọn ò ní gbà kí ló ti yẹpẹrẹ yóò yẹ kí ni o ọba ẹ̀sẹ̀ bó ṣe tó béèyàn bá jálágbára tó lóun ọ̀sẹ̀ ẹgbẹ́ ọlọ́run yẹ ni o ọlọ́run fẹ́ ṣe bó ṣe tó wọ́n ní kí ẹ̀yìn ọlọ́gbára ti ilé àdídọ́gbọ́ ó ní gbogbo ọ̀nà heavyweight champion wọ́n nílẹ̀ ó nílò kí lè wá fẹ́ ṣe ó lòun fẹ́ ṣe bóun ṣe tó náà ni bó ṣe àpè rẹ̀ lágbára wọn ó ní àbíkún ọ̀wọ́ pàtì ìbí náà ni ọ̀yọ̀ ọwọ́ sí ìyọ́wọ́ sí ìjọba ọgbọ́n sáà sí bí ṣe à ń fò sí ìfowósọ gbà gbà gbà ọmọ ìbókè tí ọjọ́ ọmọ ọdún mẹ́rẹ̀wá lọ ní ẹ fún ní ìbá pé kọ́nà sí bàbà ó ti bà ò bí mẹ́fà bàbá ń gẹ̀ ó sì rọlẹ̀ sí i kọ́nà àwọn fọwọ́ kaba ìkọ̀tà wújẹ́ alágbára lẹ́nu sí Nàá tọ́ba wá jẹ́ tó ní àgọ́ òṣè tó ṣe tó lé a lórí kíákíá. Nàá ẹ̀kọ́ nìyẹn lára okùn lọ́bàṣọ̀ tààlà ẹ̀kọ́ ńlá abá sẹ́mọ́sẹ̀ bá tó lọ́sọ̀ tààlà. ọlọ́run báyìí wá lóko ọwọ́ á ní gbogbo níta bá fẹ́ ṣe ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ọ̀hún á sì tún wá bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú ọ̀sán tààlà táwa jẹ̀bi ń bẹ̀ kí ni ń kó bá wa loko o wa ni gbogbo n ba fe ti àwọn ẹlẹ́yà wa káàkó wa jebi n be ọlọ́run bá bẹ̀rẹ̀ bó la máa ń lo kọ́ ọlọ́run bá tààlà bó la fi bẹ̀lọ́ bó هذا وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا